محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أبقى لسفلة ركوع كتودي قال صيف لكالا إن كثير من كما نيجاتي إمام tó máa ti ń gbórí sókè ní tó máa sọ pé sami Allahu liman hamida ètò pé ó kọ́kọ́ náà ro tán kó tó sọ báwọn láti ìgbà tó bá ti gbéra kúrò ní rúkú lọ sí náà ro ní tó máa sọ jáde pé sami Allahu liman hamida àwọn táwọn lẹ́yìn bẹ́ẹ̀ náà lẹni tí ń dá sọ láti ṣe bọ́lá tó ṣe ṣe nu àti imam àtẹni tó ń dá sọlá ti ṣe sami allahu liman hamida wọn ti ṣe ń gbéra kúrò ní lọ sí nàró ni wọn ti máa wí nígbà tí ẹni tó ń ṣe wà lẹ́yìn imam. nígbà tí ìmáàmù bá tó dákẹ́ sẹ́mi Allahu liman hamida lòun tó máa kó onírúkú ọ̀ lọ sí ìnàró lòun máa sọ pé rabbana walakal hamd tàbí Allahumma rabbana walakal hamd tàbí Allahumma rabbana lakal hamd tàbí rabbana. lakal hamd ọ̀kan nínú mẹ́rẹ̀ẹ̀rin yẹn yóò wí kan bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ló wá nínú àwọn àhàdé eléyìí tó ṣe pọ̀ fẹsẹ̀ rìn lẹ̀ dọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam ọ̀wá burú ilé máàmù tàbẹ́ni tó wà lẹ́yìn rẹ̀ tàbẹ́ni tí ń dá láti ṣe lọ́kùnrin tàbóbìnrin. wọ́n tún ṣàlékún lórí rọ̀bẹ̀nà walakal hamd hamdan kathiran tayyiban mubarakan fi hamdan kathiran tayyiban mubarakan fi ملء السماوات والأرض وما بينهما وملء ما شئت من شيء بعد حمدا كثيرا قيما مباركا فيه ملء السماوات والأرض وما بينهما وملء ما شئت من شيء بعد أهل الثناء والمجد أحق ما قال العبد وكلنا لك عبد لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اما قلنا هي او ان ما باو رتبنيكي ايكالي عليكم لوري ربنا ولك الحمد امام لما تكيسي àwọn ẹni tó wà lẹ́yìn rẹ̀ kọ́ má we lọ́nà tí ó fi gùn lágùn jù torí pé ń bẹ nínú wa ẹni tí kò lè dúró pẹ́ aláàárẹ̀ ẹni tó ní bùkátà torí ẹ̀ tó bá ti wí débì kan yóò jọ tó bẹ́ẹ̀ wọ́n lọ sí forí ẹni tó wà lẹ́yìn máa àǹfààní wà fún un kó wí débi táyé bá gbàdé títí tí ìmáàmù fi lọ sí ìforíkalẹ̀ ẹni tí ń dá sọlá ti ṣe àǹfààní wà fún un láti wí kalẹ̀ nítorí pé ònìkan náà ní dá sọlá rẹ̀ ṣe òbúkátà kó ipò tẹ́nìkan wà tòró náà nìkan ló dúró. ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه ملء السماوات وملء الأرض وما بينهما وملء ما شئت من شيء بعد أهل الثناء أهل الثناء والمجد أحق ما قال العبد وكلنا لك عبد لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد fákèsì nígbà táwọn àti sọlá tìyẹn ẹ̀sìn láǹtì a gbọ́dọ̀ sá fún gbogbo nǹkan tó lè bẹ̀sìn yẹn jẹ́ máa lọ́wọ́ pé kárí mi àsọgbọ́ mi àti hàn torí ẹ̀ ló fi jẹ́ pé Allahu akbar gbogbo tá máa wí nígbà tá a bá wà nínú sọlá tìlù jama'a a máa wí lọ́nà tí àwa nìkan láàdá máa pa àwọn wí a gbọ́dọ̀ gun ẹnìkan kan gbọ́ a fẹ́ kí ká gbóhùn sókè kẹ́nìkan kan fi gbọ́ Allahu Akbar tí wàá tàn sọ tí ìmáàmù nìkan iná làáfẹ́ ká máa gbọ́ lọ́nà tí a fi lè mọ ipò tí lè má mu wa ìwé ẹni tó wà lẹ́yìn máa òun wí tiẹ̀ gbóhùn sókè pẹ̀lú rẹ̀ lọ́nà tó kù nìkan ní ọ̀gbọ́ ẹnìkan kan ọ̀gbọ́dọ̀ bá gbọ́ ọ. ẹ̀rí pé máa mì látàrí àìlákìyèsí sílẹ̀ yìí ó lè jẹ́ pé imam ìforíkanlẹ̀ lọ́wà ẹnìkan nínú àwọn ẹni tó wá wà lẹ́yìn rẹ̀ òun á pẹ́ sí imam kó tó foríkanlẹ̀ gbàtí wọ́n lọ sí foríkanlẹ̀ wọn á ní Allahu akbar tí ẹlòmíín nu jàmáà gbọ́ òun lérò pé lè má ló ti gbé orí làwọn bá gbórí sókè láì mọ̀ pé ẹni tí ó yẹ kó gbóhùn sókè ní gbóhùn sókè tó fi fẹ́ ba sọ láti jẹ́ máa wọn lọ́wọ́ irú rẹ̀ náà ni ó ṣẹlẹ̀ lórí Rabbana walakal hamdu táǹwì àti ẹni tí ó fẹ́ wí ní Rabbana walakal hamdu nìkan àtẹni tó fẹ́ ṣe ọ̀kan nínú àwọn àlékún tá a wí yìí báyìí kákíyèsára kábẹ́rù Allah ẹlòmíì kárí mi ti bá yé ẹ̀jẹ̀ ẹ rí i pé yóò fẹ́ fi hàn yín pé à òun mà ti kọjá lẹ́bù tẹ̀yìn wà nígbà tí lè máa mú tó ṣe sẹ̀mí Allahu liman hamida táwọn sọ pé rabbana walakal hamd oníkálukú rọ awùjọ jẹ́jẹ́ ẹ wá gbọ́ tẹ́lẹ̀ mi ọmọ pé hamdan kathiran tayyiban mubarakan fi yóò máa sọ lọ́rọ̀ tí gbogbo mẹ́tíláṣí òkú máa gbọ́ táǹbẹ̀ọ̀ talo lọ́nà tó jẹ́ pé ìwọ nìkan lọ́ọ́ da mà fún òwe àwọn ò ní máàkì kankan tá a fẹ́ fún ọ a sì ní àdínkù kankan tá a lè fẹ́ fún ọ. wa ma umiru illa liya'budu Allaha mukhlisina lahu ddin olúwa kò pa á láti pẹ̀lú nǹkan táyọ̀ kó máa jọ́sìn fún lọ nìkan láti máa ṣàfọ̀ mẹ́sìn yẹn fún gbogbo ẹ̀sìn tó bá ti ní ṣe nítorí ti Allah nìkan ò tí ì ṣẹ̀sìn ọkàn fìlà rẹ̀ ṣe wàhálà lásán yìí olúwa ẹlẹ́dàá wa. وما بيت وجمع الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك